àmọ́ kan náà lọ sọ fún ẹnìkan kó ọba bàrà ọmọlá ọba bàrà lórí tí màmá bá pa é pọ̀ ìdá kan nu mẹ́fà péré náà ni lèèyàn gbà kò lè jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá ti pọ̀ gbogbo yẹn lọ fún ìdá kan nu mẹ́ta wọ́n bàbá jọ pa á pọ̀ ó ti agbára ní torí àdúgbò ẹ̀fọ́ lọ́wọ́ à ń bùkátà láti gbẹ́sìn ayé tó pé àwọn kan bí káwọn máa jà sí táwọn máa múra wọn lọ́tà ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ní tí èkó ń káyọ̀ àdájọ́ àwọn ọmọ ẹ̀yà Yusuf wà gbogbo àwọn tó ń pè lọ́mọ ẹ̀yà Yusuf yẹn ìyá ọ̀pọ̀ àwọn pọ̀ bàbá lásán lọ́pọ̀ àwọn pọ̀ ọmọ kan ṣoṣo ènìyàn jọ pọ̀ àwọn pọ̀ ó lè tó kéré jù ọjà gbúrò Yusuf wọ́n ń pè oníkẹ́ni bó èdè búlí o yorùbá lẹ́nu wọn ní búlí wọn ní búlí yá bónìyàmí òun lẹni tí ìyájọpọ̀ àti yusufu pọ̀ àwọn ọmọ ìyá yusufu yìí wọ́n wọlé àwọn náà wá fadakaluhu alayhi àwọn náà bá wọlé lọ bá yusufa níbi tí yusufa ti ń sọlá títí ń fún àwọn èèyàn ló ń jẹ rà. فعرفهم النبي يوسف عليه السلام قد دعونا قد دعونا وهم له منكرون ṣùgbọ́n àwọn ọ̀daràn náà mo ti ẹ̀rọ pé bẹ́ẹ̀ láyé mọ́ sẹ́ni tí ó ń rokúro ni kò ní lè fara balẹ̀. fẹ́ gbọ́ròyìn bó lọ̀rọ̀ wa ti já sí ambọ̀tìbọ̀ sí i pé yóò tiẹ̀ máa rán sanpá afẹ́fẹ́ kù láyé. bí ẹni tó jọ ọ lẹ́nu mọ́tò rẹ̀ mọ́tò ń sáré lọ wọ́n kàn sọ́ọ̀nù nínú mọ́tò. àwọn pé báyìí pẹ̀lú eré táwọn ń sá yìí àti yóò tù kú kódà kódà wọn ò gbé lọ́sítù torí bó ti ṣubú ọlọ́ni kọ́ máa yí kọ́ máa yí bí bọ́ọ̀lù ọkàn bọ́ọ̀lù koríkorí òyì tọkàn kọ ló fara balẹ̀ tó bá tún ti di garando o ti wá pé fún ọdún ẹni tí wọn wò kó ti kú kò sí ìkú ló ti kú kò sí ìkú ni ń wà kankan wọn á fòkúmá <laughs> yóò túlẹ̀ ìtàní fòkúmá èmi ni bọ̀dá yẹ jókòó a ọlọ́mọdé òkú ni àkúdàáyà tó <laughs> àwọn ọ̀rọ̀ pé ìdìbò jẹ ń bẹ láyé à ń bọ̀ sí kọ́sí abọ́ wa ń bẹ láyé bó lójú ọlá ti fọ́ ayé gbọ́dọ̀ yusuf yusuf àti ẹ̀gbọ́n fẹ́ yusuf ìyàwó àwọn àrùn náà ìyẹn ńlá ní máa fẹ́ rúkọ yìí àbí òye wa torí bẹ́ẹ̀ náà ni ó ti ṣe wọ́n náà pẹ̀lú gbogbo ẹni tó bá ti rò pin láyé tó bá fi lè ru ẹnìkan pin ibi tó bá ó tó láti pa ọ́ sẹ́wọ̀n kí bàánújẹ́ a máa pààyàn ẹni dá rò pé ó lè pàgọ́ ojú wa kọ́lé alárùúrú báyìí ìdí nù tó fi jẹ́ kí ẹ má rọ ẹnìkan pin o ẹ sì má sẹ́nà kó kọ́ mọ́ da abẹ́nìkan o nítorí ọlọ́run bá ti pàkọ́ lẹ̀ kálukú ìtọ́lọ́run bó ti ṣe fún kálukú kò ní bí ọ léèrè kó tó di kó ṣe orí rẹ orí ẹlẹ́gàn rẹ lọ́kàn àwọn òrò pé Yusuf alayhi salam ló lè dé òkú láéláé kódà tó máa ń sọ fún ọ pé Yusuf lọ àmì wọ́n jìyàn wọ́n jìyàn bẹ́ẹ̀ náà ni tó máa ti sẹ́sẹ́ yìí ṣe àwọn èèyàn fojú dín lórí ẹ̀ lóye àjẹ́ ìfẹ́ ìfẹ́ ní iṣẹ́ ti ń ṣe iṣẹ́ tó jẹ́ pé gbogbo owó tó lè ọ̀dà máa ń kankan àfà ẹ máa ní sórí ilé tó wà lọ́rùn kí lọ́jọ́ wọn là àfin àfin ìlọ́jọ́ lójú rẹ̀ ó ní wó dáadáa ó eléyìí bí ọ̀bá jẹ́ àfin yóò sì jẹ́ ilé olówó ńlá máa ń tọ̀ lágbájá ó ti ń sàgbàfọ̀ ńlọkọlẹ o ẹ yọ kọ́kọ́ dákú lọ ni yọ kọ́kọ́ dákú lọ ni torí ọlọ́run ọba tí ọba sọre fún yẹn kò nídìí pé irúṣẹ́ wò lọ sí abẹ́yẹn ọ̀nà bẹ́ẹ̀ kò nídìí àìmọye èèyàn ti ń ta mọ́tò tí ò sí ra lẹ̀ àìmọye èèyàn ti ń kiri agúgúrú àtẹ̀pà tó ti kọ́lé ńlá àkọọ́lẹ̀ ọlọ́run ọba yẹn torí ẹ̀ gbàtà àwọn wa wọlé. Yusuf dá wọn mọ àwọn ọ̀dà mọ̀ tẹ̀wọ̀n kí tọ́lọ̀ bá sànú yín nìyí lẹ́yìn bá di èèyàn ńlá nìyí. lẹ́yìn bá di èèyàn ńlá nìyí àwọn èèyàn lè má dà yín mọ̀ ṣùgbọ́n gbogbo wọn lẹ́yìn ọ̀dà mọ̀ kí ló dé nítorí pé ojú òṣì ni wọ́n fi rí yín kàn yín ojú aláìjámọ̀ kankan ní rírí tí wọ́n rí yín kàn yín wọn wá ní ojú wọn wá ní lè sọ fún abó ní abó nǹkan ni abó ee wọ́n tún wá wo bí tó wà ní ọlá ee ẹrin ẹrin jálẹ̀ ọ̀gán ni ṣèwọ́ ti dá wọn mọ̀ dáadáa nítorí pé ìwọ ọ̀gbàgbé wọn ojú tí wọn fi ń wò wọn iná lójú tó ti fi rí wọn kàn yín torí ẹ̀ ló ti jẹ́ pé Yusuf àrí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn yìí wá bá tọ gbàtàn wá bá gẹ́gẹ́ bí gbogbo èèyàn ti ṣe wá bá. àwọn ọ̀dọ́ àmọ̀ òun sì ti dáhùn mọ́ àwọn náà wọ́n náwó ibi tí wọ́n fẹ́ ń wí kà sí wọ́n ń wí kà fún wọn. nígbà tí wọ́n wíkà fún wọn tán wọ́n gbẹ́rù wọn fún wa Yusuf alayhi salam wa ni ẹ mo tọrọ kankan o kíní yìí ọmọ ya yín kan wà fẹ́ bàbá yín wà kó bá yín wá. so mọ̀ fẹ́ fún ẹ dákun sá bó ilẹ̀ ṣe mọ̀ sẹ́wọ̀n kọ́ ẹ káwọn náà gbé ẹ ń rí wa pẹ̀lú fọ́ọ̀tà ẹ wá ní ká ọmọ ọ sí èsè pé téèyàn lẹ́yìn ìyẹn èèyàn náà rí ti ẹ ní ẹ ọmọ ìyá yín wá ẹ gbà wá fún mi lọ́dọ̀ bàbá ah, tẹ́ẹ̀rí pé wọ́n bá yín wọn ọkà yín pé àjàmbá yín èmi jẹ́ ẹni tí kìí sábòsí sí yẹn nítorí bá lè fẹ́ náà láàbùn. dáa Yusufu ń dọ́gbọ́n ń fa àwọn mọ́ra wọ́n lè bàbá mú ọmọ ìyá rẹ̀ wọn tó rẹ́rù ń bà rẹ́rù tí wọ́n ṣe fóun wọ́n lè padà ṣe fún ọmọ ìyá òun náà àwọn náà ọmọ ìyá rẹ̀ ni wọ́n. àmọ́ ọ̀kan máa kànyìn àjù kan lọ ìyá kan náà bàbá kan náà bàbá kan náà lásán kò tún dàbí ìyá kan náà lásán àwọn ìyá kan náà lásán nkí <laughs> tọ̀rọ̀ wa rẹ̀ wọ́n tún á máa wò yá pé ó ń bí máa kárí wọ́n fẹ́ fọgbọ́n sọ ìyá di ọ̀daràn tòyídínú tí awọ bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ẹ̀rí pé wọ́n máa gbìyànjú pé kọ́ máa lọ kọkùnrin náà máa lè nítorí kí ni wọ́n máa di pé ẹ̀yẹ ń ṣúká lóbi máa bì lóbi máa bì lóbi máa bì àwọn ọmọ ní ní tí sì sábà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni pé àwọn ọmọ gan tó ń ti kí wọ́n mọ̀ra wọn lọ́mọ ìyá kan náà ọ̀rọ̀ wọn ò ní fẹ́ jọra ọ̀rọ̀ wọn kì í tún fẹ́ sífẹ̀ẹ́ lọ títí mẹ́ gbogbo wọn tún padà máa dalé ya lórí pé bí wọn bá fẹ́ ká rẹ kí ló dé tó bí wa tó dùn kan náà àwa wíta wa sọ̀rọ̀ eléyìí túmọ̀ sí pé Yusuf alayhi salam ọmọ àyà rẹ̀ yẹn ọkàn púpọ̀ ju àwọn eléyìí lọ tọ́. So, inú tó fi ṣe wọn lójú kòkòrò wọn ni pé nígbà tí wọn ara ń jẹ ní ìsinmi bá ta fún yín ẹ sì rí i pé a pé fún yín àti nǹkan kan kù ń bẹ àwọn ọmọ fẹkẹ mọ ọmọ ìyá yín wá tọ wọn làwọn gbọ́ ẹ wá jọ yẹ yín o ẹ ilẹ̀ tó níbi ìfẹ́lẹ́ ọ̀kẹ́ ilẹ̀ lóko màá ń di wọlé ọ̀tọ̀ kọ̀rọ̀ ẹ ẹ bá ti mú wa nígbà míì tẹ̀ máa ń bọ̀ ẹ mọ́ kan kúrò nù pé á ta fún yín o. wọn ní sáńjẹ fún mi tẹsí ma ń pé ìyẹn yóò mú bọdún méje ọkọjá pé a ní padà wá mi ìta àti ràá wa kí ló tó wọn tún padà tẹ ẹ bá ti mú wa ẹ lè rí ọkà wọn rà lọdọ wa ma ẹ sì gbọdọ súnmọ́ mi rárá tó wọn wọn sà á agbìyànjú. قالوا سنراود عنه أباه agbìyànjú agbìyànjú láti mú wá fún yín á tu bàbá rẹ̀ á rọ̀ ọ́ á tu bàbá rẹ̀ á rọ̀ ọ́ bóyá ó túlẹ̀ fún wa ẹ ọ̀gá ti mọ dáhùn sí ẹ fẹ́ ṣe tú Yusuf lẹ̀ fún wọn jẹ́ sí tá a rí Yusuf mọ́ àárí mọ́ ẹni wọ́n sọ pé bàbá rẹ̀ wọ́n sọ pé bàbá wa nítorí kojú bàbá nù ẹ̀mí bàbá nù sọ bàbá lójú nìyẹn torí káwọn tọmọ bá ti ń dàgbà tẹ máa kí èsì bẹ́ẹ̀ náà ti dàgbà ní ìsúnmọ́ àti ìsọmọ́ tẹ máa ti ń dàgbà tẹ máa ti ń dàgbà tẹ máa ti ń di bàbá tẹ ń di ìyá ìwọ̀nba làwọn bàbá yóò máa dààmú fún yín wọn bá wọn máa dààmú fún yín ní ìsọba ló dé tó kí bàbá rẹ ọkùnrin ọkùnrin ọkọ àwọ tẹ̀lé dáadáa ọjọ́ mẹ́ta lọ́wọ́ yín bàbá rẹ lè ti gbàgbé rẹ àbí òye ó lè ti sọ̀fẹ̀ kan lé kíni bàbá lè má béèrè kíni bàbá àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ àwọn ọmọ rondo kan ẹ bá ń pẹ́ ẹ bá ń gbọ́ ah! nítorí pé òun ló nídìí àmójútó wọ́n bí wọ́n ṣe ń dàgbà wọn bàbá rẹ ní ìdí tí wọ́n mójútó wọn ni ìsìnkú ọ àgbẹ̀kọ́ láti ọmọ ti dé máa mi ṣe dé bá mi ṣe dáa wọn ti ẹ̀bẹ́rẹ̀ ní ẹgbọ́rọ̀ kí ló ṣe sí ọ̀dà kí ló tún fẹ́ ṣe fún ọmọ lẹ́yìn tó ti dàgbà tó ti fúnrún gbà kí náà tún fẹ́ ṣe fún ọmọ wọ́n ló kù tó máa sọ bàbá lójú tó máa ṣàánú bàbá tó máa ṣàánú yá rẹ̀ orí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ bàbá wọn àwọn ọmọ ìyá ìwọ ní ìsinyìí báyìí o ti di bọ̀dá o ti di kínní o mójútó bàbá rẹ kó o mójútó ìyá rẹ èsì pé wọn náà wà tó ajẹ ọ̀dàgbà múmú láti èsì pé yàn ọ̀gbọ́n ọmọ rẹ ti pèsè bá táwọn bàbá mú kọ́ mu ẹ gbọ́rọ̀ wọ́n tó ti tó twenty seven years ọ̀hún ẹni ṣé bàbá mú kọ́ mu kí ni káwọn àbúrò rẹ o eléyìí jẹ́ bó ti jẹ́ mi tó rẹ́ kò ní ká dàgbà lásán ní kò gbọ́ngbọ́n kọ́ bọ̀ gbogbo ẹ̀ la rí rí láyè tọ̀láì tọ̀láì gbogbo ẹ̀ la rí lẹ́yìn àti dàgbà dàgbà dàgbà yóò tún máa ní táwọn àbá òbá ń fọ oúnjẹ owó oúnjẹ nílẹ̀ ah! wọ́n tó ti wọ dáàbì wọ́n tún gbowó oúnjẹ níbi ọlọ́gbọ̀n eléyìí túmọ̀ sí pé ètò yẹni lọ yẹni sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọgbọ́n ni wọ́n ń sọ pé á gbìyànjú láti tu bàbá rẹ̀ láti rọ bàbá rẹ̀ báyọ̀ jẹ̀ tulẹ̀ fún ọ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí òun lójú àtẹ̀mí bàbá ìdènà tó fi jẹ́ pé tẹ́ bá bí ma ẹ̀ ń ti ń dàgbà púpọ̀ àwọn ọmọ òun àfààní ọlọ́run yóò pè fún ọmọ gọ̀ púpọ̀ tẹ́ ń bá ń ti ń dàgbà púpọ̀ tẹ́ wá bí ma àánú ọlọ́run yóò pè fún ọmọ gọ̀ púpọ̀ nítorí pé àánú tẹ́ máa bá àwọn ọmọ ẹ̀ ṣe. ẹnì pọ ọmọ mi kò ní rírú ẹgbà rí lọ́wọ́ ẹ tìrẹyìn náà ti lẹ àánú yóò tó a máa lé fún sí ẹni fẹ́ kí nǹkan kan sọmọ yóò máa sìn dín ní fílẹ ẹ má bàa ń bá wí o ẹ má bàa ń lu ẹjọ ọba ti fẹ́ fún ọdún gbogbo nǹkan yóò bá dẹ lẹkẹ ẹdẹ níbi ẹ ọmọ àmọ kò túmọ̀ sí pé tọ́mọ adágbà má bímọ ọmọ bímọ lọ́nu kò sí pínpínpín sòrò ẹtí ọba ọba ọba bí ọjọ́ ọba ṣe yọ̀yọ́ padà gan ọjọ́ bí jẹjẹ ń bẹ ṣáà torí rẹ̀ wọn lá gbìyànjú pẹ̀lú bàbá rẹ̀ tán wọ́n iná lọ́sọ̀ àìlú bẹ́ẹ̀ akọ́lọ́ǹdùrà wọ́n iná wọ́n lọ́ọ̀bì lọ́sọ̀ àìlú torí láàmú yẹn wá kí àtúntì jawab al-qasam. àwa ò afọlọ́ǹbúra pàṣẹ náà nítorí pé ebi ò dé kòsè kòsè kòsè kòsè kòsè farada á rí pa mu wa náà bàbá wa náà kejì ọ̀pá wa kù Yusuf ìrìnsẹ̀ náà ọwọ́ fún wa وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم ọwọ́ sọ fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ń bá ṣiṣẹ́ ó ló ń jẹ dá àwọn fún wọn ẹgbẹ́ sí ẹgbẹ́ sórí ràkúnmí wọn ẹgbẹ́ sórí ràkúnmí nígbà táwọn ọmọ wọn rò pé wọn á ti ní káwọn lọ mọ ọmọ ìyá àwọn wá oúnjẹ tí wọn tà fáwọn gan wọn ò ní dáwọn gbé lọ ọwọ́ á ní fún gbé sórí ràkúnmí wọn. لعلهم يعرفونها إذا انقلبوا إذا انقلبوا إلى أهلهم وأنا جدامة ما بدلي wọn bá délé wọn dànù lé aa oúnjẹ tá a máa lá lọ rà náà wọn tún gbé fún ayé àmàdúpẹ́ kọ́lọ̀ adèrò pé ńgbà wọn ní àfi ká mú ọmọ ẹ̀yà wa wá wọ́n ti fẹ̀ ẹ̀sán mọ́ta ń jẹ fún wa nù. la'allahum yarji'un bẹ́ẹ̀ lè yóò ti fún un lè padà. ebe ah, oúnjẹ tá a lọ rà náà wọ́n tún fún wa yìí. mímú dání ká mọ́ mọ̀ ya ọ́ dájú ká ní ẹ̀tọ́ dáa ni. èsì fún wọn fẹ́ fi ti wá sùtà kan. tọ́ báyìí ni wọ́n ti o. nítorí pé Yusuf alayhi salam kò yọ dájú sí wọn kò sì ṣe ka sí wọn gẹ́gẹ́ bá àwọn òṣìṣẹ́ rí tala tó ní ká fìyà jẹ tala ní ká má ta ń jẹun fún ẹni tó sọ ní kàga ẹni tó jẹ kékeré ṣe pé ó rokúro ní lásán ó ṣe bíi kátìkú a ṣé irú rẹ̀ ló tún yẹ kó róúnjẹ jẹ yusuf ọwọ afa ìdá kò fi pàdé àìdá rẹ̀ òṣèṣe yorùbá tí wọ́n ní dájú ẹ̀ bá dání lóògùn ló ń kọ́ kákọ́ lẹ́yìn kálukú sí mi òun ò ṣe bẹ́ẹ̀ kébọ́lá wọn bá ti sọ náà ni wala tastawi al-hasanatu wala as-sayyi'atu idfa' billati hiya ahsan. فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ọlọ́run ní ìwà abú kó lè dọ́gba pẹ̀lú ìwà rẹ̀ o ìwà rẹ̀ ni kọ́ máa fi pàdé ìwà abú lẹ́nìkan bá sa ìdájọ́ wọ́n ti dáadáa nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ó tẹ̀ àìfẹ́ràn ara ẹni bá ń bẹ láàrin rẹ̀ àti ẹ̀ yọ padà wá di ọ̀rẹ́ mẹ́tímẹ́tí ṣùgbọ́n wọ́n máa yọ lọ kọ́ ha ìlẹ́lẹ́dínà sọ́dọ̀ ẹnìkan lè hu ayé àbáwọn sòrò wọn máa yọ lọkọọha ìlẹrù ọdún àrí ẹnìkan lè hurú ayé àbáwọn tó bá ní èrè jẹ ńlá lọdọọlọ àwọn ni lè hurú ẹ ìwà yìí wàláhì ìlọmú yóò súbà tó gbóúnjẹ fún wọn lọ àìjẹ bẹ́ẹ̀ kálọ yẹ kí yọ jẹ kálọ yẹ kí yọ jẹ. ẹ̀ ìgbàgbọ́ ti fi ọ́sọ́dọ̀ bọ̀ ọ̀dá rẹ̀ kan rí ọ̀dá yìí sì lówó àmọ́ nítorí pé kèésàn ló fi àbúrò rẹ̀ lọ jẹ́ àwọn ọmọ jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tipátipá ni wọ́n fi fún ọ lóúnjẹ àárọ̀ nìkan ó sì mọ̀ pé wọ́n lágbára rẹ̀ wọ̀ fún ọ ìwọ á tán rò lọ́lọ́run á ti lólówó ńlá lọ́la ọwọ́ aago ti wá yí débi pé bọ̀dá rẹ̀ yìí olówó àbùkátà rẹ̀ ni bọ̀dá wa dé ó ní alájọ bíi mo fi bẹ̀ ọ́ rántí pé ńgbà mọ mú mútẹ́ lọ gbọ́mú lẹ́nu ìyá wa lọ gbọ́mú ìyá wa ṣàánú mi wọ́n á sọ pé ṣàánú mi kọ́ Naomi ṣàánú. No, tó o bá gba gbogbo bí ẹni jáde ó gba gbígbà yẹn tó máa sọ fún ìyàwó ẹ pé wọn gbọ́dọ̀ fún mi lónìí ó gba gbígbà yẹn tètè kó jẹ àárọ̀ nìkan máa jẹ ó gba gbígbà yẹn tètè kó títà lẹ kòkò ló máa sọ fún mi kí máa ha jẹ ó gba gbígbà yẹn láwọn bẹ́ẹ̀ ni kí lọ sọ tó rí sọ gbogbo ẹ náà lórí sọ àmọ́ sáà ṣe sùúrù ṣe sùúrù nítorí pé àwọn aláàánú lọ́lọ́ọ̀ máa ń ṣe kí ni lọ́lọ́ọ̀ máa ń ta ẹ̀ẹ́dọ́ ọba gbọ́ pé wọn náà rán arú kò sí tàbí ṣùgbọ́n ìyá tó fi jẹ yóò tún jẹ lómìn tí ó sì ọ ẹ ìtàlẹ lómìn tí ó sì ọ àwọn ọmọ rẹ nì láti ẹgbẹ́ ìyàwó rẹ náà bá lọ́wọ́ sí gbà náà táwọn ọmọ rondo rondo náà lọ́wọ́ sí ẹ sànù rẹ sórí rẹ la Nabi Yusuf alayhi salam ṣe owó tí wọ́n ti ṣe fún tó ti pé ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ o fẹ̀yìn náà kọ́bìtàn fa'aqibu bimithli ma uqibtum bih wa la'in sabartum lahuwa khayrun lis-sabirin isbir wa ma sabruka illa billah ọlọ́run tẹ́ bá fi àjẹ́ irun tó ṣe sí yín kẹ́kẹ́kẹ́kẹ́ ní kẹ́kẹ́ fi àjẹ́ ọgbọ́dọ̀ jù bẹ́ẹ̀ eléyìí ló fi hàn torí ẹnu islam kò sáyè fún kẹ́nìkà gbá mi létí ọ̀tún tó wá gbé tòsí fún wa gbọ́ ní ẹ̀ o ṣe gbọ́ ọwọ́ ló ti gbá fifty fifty bọ̀tù wa gbogbo ti gbọ́ wá tó wúwo ni àgbo fúyẹ́ o ní jẹ́ kí tiẹ̀ náà ju tiẹ̀ lọ kò sì gbọ́dọ̀ kéré tì ó di pọ́ǹpù ló di wú ọwọ́ ló di ó di pò yẹ ó di ẹ̀ bá pa kànákànná títí ẹ̀ náà pa kànákànná tẹ̀wọ̀n tí kò ní gbọ́wọ́ kejì tó bá tún gbé wọn náà tún kó fún bẹ́ẹ̀ ni pé a òun rí kánú òwe kan pé tó bá gbọ́ létí ọ̀tún gbé gbèsè èsì tiwa ọlọ́mọdé ọlọ́mọdé àbọ̀ tó bá dán òfin mùsùlùmí ọ̀jẹ̀ ìyá ni o ẹ wàá lẹ́yìn pòpòpò wàá ní ẹ iwájú nù ọ̀yìn náà ẹ òun náà ti fi ọ fáìn fáìn eléyìí jẹba ọlọ́wà ní tẹ́ ẹ bá ṣe sùúrù lọ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù fẹ́ nìkan jọ lọ́nà torí rẹ̀ anabi yusuf aleyhi salam ó ṣe sùúrù wàllá ó gbóúnjẹ wọn fún wọn tọ àwọn èèyàn yìí wọn wá lọ wọn wá lọ ẹ wo bi tí ọ̀rọ̀ yìí mú wọn lómìnira wọn ò tó ẹrù wọn ò wó pé tá a rí nǹkan gbé bọ̀ àbá rí gbé bọ̀ ojú báàrọ̀ ọmọ yìí mú wa ebi ń pààyàn ìyàwó dídí mísírà lálọ́ la rí mú wa yìí báàrọ̀ ọmọ yìí mú wa káfí lọ́ọ́ ránjẹ gbogbo àwọn sì tún ní ká kú níwájú àwọn yìí báyìí tọ mísírà yìí máa ṣe bí ọjà gbósìbì mísírà ti ṣáàmù à bàbá wọ bàálù lónìí à ní ti less than two and a half hours ká tó débi tá a lọ. akramakum Allah falamma raja'u ila abi ngbà wọn dọdọ bàbá wọn wọ́n ní wọ bàbá wa bẹ́ẹ̀ ni gbogbo ọmọ tó bá ti lẹ́kọ̀ọ́ bàbá mi bàbá mi ò lè dàgbàdàgbà láti ẹ̀gbẹ́ bàbá rẹ àwọn rondórondó ló mójútó nìsín tó wàá máa sọ pé aláàjì aláàjì wa kálá aláàjì o bàbá wa aláàjì kọ aláàjì àná lẹ́rẹ̀ẹ́ lómi ní ìdìbò tó pé bàbá rẹ ń bàbá mọ́ sálàjì wa ni ẹsẹ fi wá bàbá kan tó mú létí wọn ní béèrè bàbá rẹ̀ náà lọ láti bá ó lè tún máa sọ pé sí bàbá amúdà wà ní. ìyẹn nípa búrò rẹ̀ kan tẹ́lifí pé bàbá àbíbọ̀ ọ̀dà wọn bí bàbá amúdà wà ní. Ah, bàbá tiẹ̀ ní gan bàbá amúdà ní. ẹ wù ẹ̀kọ́ bì yọ ọ̀bẹ̀rẹ̀ tó ti gbé àárín wọn àti bàbá wọn ọ̀dà náà lọ láti dọ́gba tó lọ mú yusuf tán sọnù ṣùgbọ́n wọ́n fẹ́ kí bàbá wọn gbọ́kọ́ gbà wọ́n á pe bàbá yẹn pẹ̀lú tọ́jọ́ dà wọ́n pọ̀ ẹ̀rí pé bí bàbá nǹkan fẹ́ lé yóò ti rọ̀ bàbá wa bí fọmọ kọ́ yá yàfóyà ni kọ́ wá dé wá sọ pé tọ̀ bàbá mi ẹ̀ dárí sí mi ni o bàbá mi ẹ̀yin àgbàlagbà náà lọ sọ pé bàbá kọ́wọ́ tó bọ́ wí ń kọ́ wá kó sì fà mọ́ra bàbá mi gbogbo ìgbà sẹ́ni tí mò ń ṣe tí mò ń ṣe èmi kò tí ẹ̀ máa ti ń wú sẹ lórí mi bàbá mi kí mo tó bá wọn àforí ní ọ tó ní ṣe bẹ́ẹ̀ náà èmi ṣe bẹ́ẹ̀ ọwọ́ bàbá mi bàbá mi bàbá mi ẹ̀ tó nítorí ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ bá sọ̀rọ̀ láyé tẹ́ǹtẹ́ ń fẹ́ gbọ́ kọ́ gbà ìtọ́jọ dàyín pọ̀ lẹ́nu bẹ́ẹ̀ náà lọ́mọ bóòlù náà fẹ́ yagara wa orí rẹ̀ wà lé torí ẹ̀ wọ́n ní wọ́n bàbá wa múni àmì nàlkàyè wọ́n kọ̀ láti sáńjẹ fún wa odidi mísírà náà lọ́wọ́ sáńjẹ fún wa èmi lẹ́sẹ̀ ní ti gbogbo èèyàn lọ́lọ́ lóró ń jẹrà bọ̀ ní ti ẹ tún ti gbé débẹ̀ ẹ tún ti wà lọ́hùn. ńgbà oh. wọn sọ sọ ọrùsẹlmẹrinà àkọọ̀nà ọ̀rọ̀ pọ̀ láàrin yẹn àmọ́ lọ́wọ́n ó yẹ kó yé wa wọn ò dáńjẹ fún wa sọ wípé tá a bá gbogbo ń rún àwa àwa gangan gan ti wá agbọ́dọ̀ mọ́mọ́ ẹ̀yà wa wá kí ló dé tá a wá tá a tẹ́kùlé. wá tẹ́kùlé báwo wọ́n ní ọmọ ìyá wa tó ń sẹ́kù yìí náà gbọ́dọ̀ tẹ̀lé wọn. tọ́ déèdì kó ń bára ń bólè bọ̀ bẹ́ẹ̀ sí bẹ̀rẹ̀ nu o bẹ́ẹ̀ sí bẹ̀rẹ̀ ní ẹ̀yìn kíní yìí o ojú bàbá tuntun kọ́ látàrí ẹkún tó sun lórí kò rí Yúsúfù mọ́ ṣé wọ́n ní ọmọ kú ọyá jọ mọ́nù lọ ọmọ bá kú tẹ́ ti lọ gbé sí yọba yín lọ́kànjẹ́ yọba yín lọ́kànjẹ́ ń bọ̀ bá yá ẹ má gbàgbé ẹ má gbàgbé ẹ má gbàgbé àmọ́ màánu kó la fẹ́ wà lọ kó la fẹ́ wà lọ kọ́lọ̀ má fi tàdá wò fún wa torí rẹ̀ àárọ̀ mọ́mọ́ ìbànújẹ́ ni bàbá sunkún sunkún sunkún sunkún sunkún tójú fi di funfun tí ò ríran mọ́ tọ́ wọn ni ọrùsẹlmẹrẹnà ọkọọnà níwọ̀n àwọn ti sọ̀rọ̀ pé tá a bá fẹ́ oúnjẹ rà ebi òṣìṣẹ́ pamọ́ àfi fọmọ ẹ̀yà wa tá a fi lẹ́kọ̀ọ́ náà tẹ̀lé wa wá làwọn òbí tá ń jẹ fún wa nílẹ̀ rí ti bàbá wa ẹjẹ́ fọmọ ẹ̀yà wa yìí náà tẹ̀lé wa nẹ́tẹ́lẹ́ tá a bá ti mú lọ wọ́n tá ń jẹ fáwa náà wọ́n mú oúnjẹ fún wa. wàyí له لحافظون àwọn afi ọlọ́run búra fún yín wọ́n inna wallahi lahu lahafizun afi ọlọ́run búra àtọ̀ ewo tuntun ewo ti gidi sọ ìwà náà ṣe náà ní bọ́ bá ti parọ́ kan rí ẹni tó rírọ́ pa fún rí kò lè rí pa fún ma kẹ́ ẹ máa kíyèsí o ìdí inú tọ́pọ̀lọpọ̀ fi ṣubú dànù ẹni tí máa ń pọ́n ọ lé ni ò sì ká mọ́ ọ lọ́wọ́ pọ̀ parọ́ fún rí àìmọye èèyàn láti parọ́ fún tí ò ní fi hàn

iná ló lè jẹ́ pé ń sòótọ́ o ṣùgbọ́n gbogbo ẹni tó máa fọlọ́ ń búra fún gbà gbogbo ẹni tó máa fọlọ́ ń búra ló lè gbogbo àwa tó máa fọlọ́ ń búra fún kí sí gbà torí pé ọmọ bá wa òun kò bá wa nípa pé kí ni wípé wọ́n fọlọ́ ń búra fún ọ àmọ́ ni. ọkọ̀ láti gbà ọ̀wá jámọ̀ kankan mọ́ lọ́dọ̀ lọ. tọ́ bàbá wa dáhùn قال هل آمنكم عليه إلا كما أمنتكم إلا كما أمنتكم على أخيه من قبل قال أنتم فيه ẹtún fẹ́ kí n fún yín ní ìfọ̀kànbalẹ̀ lórí pípẹ́ ẹ máa mú lọ gẹ́gẹ́ bọ́kàn mi ti ṣe balẹ̀ sí pípẹ́ ẹ máa mú Yusufu lọ ọmọ ìyá rẹ̀ ńjọ́sí alọ́ rẹ̀ mọ̀láárì àràbọ̀ rẹ̀ èwo wà ní tuntun níbí kí ló fẹ́ mú ni màdájú pé bẹ́ẹ̀ bá mú lọ ẹ mú padà tẹ́ ẹ mọ̀ pé ńjọ́sí bẹ́ẹ̀ ti ṣe dọ́gbọ́n gba Yusufu lọ́nu. Ara rẹ̀ títà bá tó tẹ̀lé yìí náà lẹ̀ fún yín káàrí kí ẹ máa wo nǹkan o àwọn mọ̀mọ́mọ̀mọ́ ní ìdíje orogún ìdíje orogún dórí àwọn ọmọ abẹ́ ìfura ní ìsìn àwọn obìnrin máa ń díje orogún tí wọ́n àwọn ọmọ báyìí ọ̀wọ́ pé wọ́n kàn gbọ́ àlàtọ́lá igi eh, ìwọ́n ti pè eh, wọn forí balẹ̀ fún àwọn wá ní ojú àwọn tí ó sì tíra òkú kò máa forí balẹ̀ àtòṣùpá àtòrùn fún wọ̀nyí ọmọ orogún ìyá wa tani ó forí balẹ̀ kàkà kí ọjọ́ náà wá dé láti padà kó tó dìgbà ní tó ṣe wọn nù tó bá ti kọ́ kan nù wọn lọ́ba ńlá irú àlábà wọn mọ̀ wò rẹ̀ ńkọ́ gbogbo àwọn náà yá ní ìyàtọ̀ bí bàbá yín kan náà bí bàbá yín kan náà ẹ̀rù wa ń ba bàbá náà ní sùn kíta bá tún tẹ́lẹ̀ ilẹ̀ fún yín náà tó nù yóò sì ra tọ́ fọlọ́hù khayrun hafiza ọlọ́run ọba ńlọba tó lóore jù lólùsọ̀nì bàbá ti gbà kó wọn fi lẹ̀ èmi ò lè ti torí ní fọmọ ilẹ̀ o àmọ́ ọlọ́ọ̀ ni mo fi sọ èlé ti torí yín fi ilẹ̀ torí pọ́lọ̀ mo fi sọ torí pé irú ẹ̀ ti ṣe mí rí mo fọmọ alẹ̀ fún yín ẹ wá parọ́ fún mi wípé kòkó jẹ́ ọ̀rọ̀ ẹnu yín ò lè jẹ́ kí n fi ilẹ̀ fún yín ẹ bá fúra pẹ̀lú ọlọ́ kí sẹ́yìn mo fi ilẹ̀ fún ọlọ́run ọba tó dáa lólùsọ́ni ni mo fi ilẹ̀ torí de eléyìí báyìí. ọlọ́ọ̀ ni mo fi sọ ọ̀rọ̀ yìí ọba gbogbo ara yìí wò kí gbogbo kọ́lọ̀ ńlọ́dà àti ni. tába ti gbà kọ́lọ̀ ńlọ́dà àti ni. àní máa di ká o àní máa di ìfúnpá kankan o àní máa rí àrímálẹ̀ o àní máa lọ àlọ́ mímí o àti ní jẹ́ni tó ṣe pé gbàgbọ́ wò sí lọ́dọ̀ torí ẹ ọ̀rọ̀ tí bàbá yìí sọ pàtàkì Allahu khayrun hafiza ọlọ́run ló dáa jù lólùsọ̀nù kọ́lọ́n dàkùn ọmọ ìyọwọ́ ọ̀ṣọ́ àti ààbò rẹ̀ lórí wa ẹnikẹ́ni tí ọlọ́run bá yọwọ́ ààbò rẹ̀ lórí rẹ̀ níṣẹ́jú àyà ọláyọ̀ pààrọ̀ ọlọ́run bá ló máa ń sọ ni gbogbo ìdọ̀tí gbogbo jàmbá ò kò sí nǹkan tó lè ṣe fún ọ gbogbo ọkọ̀ gbogbo gèdè kò sí tó lè ṣe fún ẹ ọlọ́run ọba ló máa ń sọ ọ́ wa huwa arhamur rahimin òun náà sì ni ọba tó so gbé ó máa ń ṣèkẹ́ni lọ́nà tó dáa ju ọ̀nà tẹ́nikẹ́ni lè gbà ṣèkẹ́ni lọ. bàbá sọ bẹ́ẹ̀ lórí pé ká lè bá àrùn jẹjẹ ká má bàa kú tẹbítẹbí tó bá ti pé kẹ́ ẹ mọ́mọ́ ẹ̀yà yín wá náà lè bá fi oúnjẹ rà mo gbà pé kẹ́ ẹ mú lọ ṣùgbọ́n yẹn kí mo fi sọ ọlọ́run ni mo fi sọ torí ẹ fi ṣe mí rí kò lè jẹ́ nítorí kẹ́ fi mí ṣe mí ọlọ́run ni mo fi sọ tó ń tẹnu ẹ̀ walamma fatahu mata'ahum bá a ní bẹ̀rẹ̀ sí ní tíọ́rù wọn ò tíọ́rù sí náà fi délé o orí ìròrí bó làwọn ti rọmọ mú wá ebi wọn bá tó ẹrù wajadu bida'atahum ruddat ilayhim wọn bá gbé ọgá tán ti wọn fáwọn tẹ́lẹ̀ náà tó dàbí ọgá tán tó gbà padà wọn ti dá padà fáwọn wọn bá nínú ẹrù tán ti mọ́ra fún mi wọn lẹ́yìn qalu ya abana ma nabghi wa tá à ń wá nìyí wọ́n tún padà gbóúnjẹ wálẹ̀ fún wa. هذه بضاعتنا ردت إلينا ẹrù àwọn ti dá padà fún ayé àmọ̀dúpẹ́ fọlọ́ bàbá adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ tẹ́ ẹ bá fi wá fi ọmọ ìyá wa lẹ̀ fún wa tá a bá fi mú lọ fún wọn bẹ́ẹ̀ tọrọ àpò oríire ni wọ́n máa fi wà. ونمير أهلنا أو أدني تلام awa وانجي واتبوا فني ẹnìkẹ́lẹ́ wọn fi sáǹpù fún wa ni wọ́n padà dẹ́rù wa padà fún wa tó ń tà fún wa náà ara ń ara wọn náà kọ́wọ́ ọ̀kọ́ọ̀nà á sì sọ ọmọ ìyá wa dáadáa àníjẹ́ ونزداد كيل بعير tọ àtúnwá wípé yàtọ̀ sí ìtaara Yusuf tún lè fún wa ní odidi ẹrù rà fún mi kan nítorí pé ntọ́ tọrọ lọ́dọ̀ wa àti sè ntọ́ tọrọ lọ́dọ̀ wa àti sè tọ́ nígbà tí wọ́n sọ báyìí. wọ́n wá sọ pé dárí kankan èèlò yìnyín ṣe wọ́n ní à gbé léyìí báyìí. nǹkan kékeré ni o lọ́dọ̀ ọkùnrin tá a rí o àti serú rẹ̀ ọ̀já mọ̀ kankan lójú ẹ̀ ẹni tó dẹ́rù padà fún wa tó ti bá àti ìfẹ́ tó ní káyìí ó lè gun wa lódìdí ẹrù rà fún mi bàbá ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà ó sì yẹ kẹ́rù ọgbà tó ráwọn ọmọ yìí àwọn náà ti fojú di. ọ̀lẹ́lẹ́ oṣù lọ́kù máa fún mi ó ní tó ṣẹlẹ̀ ní pé mi ní fílẹ̀ pẹ̀lú mi o. àti tó ní mọ́wùsí kàmí ọlọ́ títí dẹ́bi jẹ́jẹ́ fún mi. lẹ́sìn bá ń dá mẹ́jẹ̀ mi ẹ jẹ́jẹ́ fún mi ẹ fi mi lọ́kàn balẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́ọ̀ ìpè ọmọ yìí ń kọ́ bẹ́ẹ̀ ti ṣe mú lọ lálàáfíà ẹ̀ mú padà wá dé lálàáfíà lọ́tẹ̀ tó ní ebè ẹ̀ fọlọ́ ń búra ìpè ẹ̀dọ́ ọmọ yìí padà fún mi. إلا أن يحاط بكم àyàfi tí wọ́n bá kórìí yín o wọ́n bá kórìí yín tó ń gbàmọ́ yín lọ́wọ́ o ìmọ̀tò bá yín bá yín bá ta. ẹ fi ọlọ́run búra fún mi pé ẹ dà padà tọ́ báyìí bàbá sọ fẹlẹ́mà àtọ̀wò mọ̀ọ́dé kọ́ ọ́n nígbà tí wọ́n búra fún un pẹ̀lú orúkọ ọlọ́run tí wọ́n fi lọ́kàn قال الله على ما نقول وكيل ọlọ́run la fọ̀rọ̀ etí sí lọ́dọ̀ tó nítorí kí ló dé bàbá yìí onáàrí gbogbo títà bí ṣùgbọ́n òun tún wọn lẹ̀ náà pẹ̀lú ọmọ ẹ̀yà wọn yìí nítorí pé atẹ́gùn ò ṣeé jẹ dípò jẹ ń bùkátà oúnjẹ kò sí síbi méjì tá a ti lè ro láyé nìkan àfi ká lọ síbẹ̀ màdáǹsì ti sọ pé àfi kẹ́ ẹ mọ́ ọmọ ìyá yín lẹ́yìn kò sí bá a ṣe lè ṣe tọ́tí gbọ́ yẹ ká béèrè kí ló dé kí wọ́n tọ́ ọmọ ìyá yín mọ̀ yín wọ́n ṣe mọ̀ pẹ́pẹ́ nìkan lé síbẹ̀ wọ́n ṣe ń bi gbogbo èèyàn léèrè ẹ̀ẹ̀kan lè béèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n sàní tí wọ́n ti lè fọ́ lọ́n búra báwọn àwọn ò fi ilẹ̀ fún yín tọ́ báyìí bàbá fi pẹ̀lú wọn ọwọ́ sọ fún wa ó ní yá bẹ́ẹ̀ níyà ẹ̀yin ọmọ mi lọ́dọ̀ kúrò mi bá mi wá ìdè tẹ́ ẹ bá dọ̀ ẹ mọ̀ gbalẹ̀ kún kan náà wọlé o wọ́n ti da yín mọ̀ pé kan náà lẹ́ wá o hmm, bàbá wọn ń dàbí ọgbọ́n nù wọ́n da yín mọ̀ pé kan náà lẹ́ wá ẹ mọ̀tò fojú sí yín láwọ. wọ́dọ̀ kúrò mi ẹ̀dọ̀ wọn bí mo tọ́ fẹ́rẹ́ pa lẹ́kùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹgbàá wọlé. وما أغني عنكم من الله من شيء ó tilẹ̀ jẹ́ pé ní kankan tí mo fi lè gbà yín lẹ̀ lọ́dọọlọ́ wọ́n bá mú yín wọ́n mú yín náà ní amọ́tọ́ ẹ dàbí ọkọ bẹ́ẹ̀ ẹ̀kún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹgbà wọlé wọ́n sá sẹ̀sẹ̀ máa wá yín káàní yàtọ̀ sí kẹ́ ẹ wọlé gba àbíkà náà yá ẹ kó wọn sínú àwọn. tọ́ eléyìí jẹ́ èrò bàbá إن الحكم إلا لله gbogbo dájọ́ kò sí sẹ́nìkan àfi fọ́lọ́run ilé ìgbà gbogbo àgbáńlá ayé wí gbogbo constitution tẹ̀ ń ṣe irọ́ lásán ni ìdọ̀tí lásán ìdọ̀tí ọpọlọ mìíràn tẹ̀ kójọ tẹ̀ ń pè ń wé òfin ẹnìkan wọn fẹ́ gbatẹ́ ẹnìkan máa fọ́lọ́run búra kó fà lùkùránì búra bó bá sì jẹ́ kó bíbélì náà ni kó fi bíbélì búra lórí kó wọn tẹ̀lé constitution nàìjíríà wíwẹ̀ kan tó bẹ́ẹ̀ náà níjọ́ ajẹ́ kóńgò lórí kó wọn tẹ̀lé constitution kóńgò alukurani tẹ̀ fi búra tẹ̀ mọ̀ kó wọn kò yẹ constitution àmọ́ yẹ fi búra bíbélì kò yẹ constitution ọ yẹ fi búra wọn ní ẹ̀ka alukurani búra torí kó tó bá parọ́ yàwèrè kọ́ kọ́mọ àtẹ̀lé constitution rọ́ọ̀ ìmẹ́yìn náà rí láti jọ wọn ti kọ́ náà níyàpọ̀ ẹnu ti wà lórí ẹ̀ pé ó ní di adjustment ó ní di amendment ó ní di addition ó ní di deduction gbogbo rọ́bì. so àmọ́ alukur'an ni wa ewu jọ́tọ̀ lọ́nà sọ̀kalẹ̀ bí egun bá dán wò kó wọn ti ṣàtúnṣe nǹkan kan bẹ̀ yóò dé yẹn. sọ̀kí náà wá sàrà. tóbi wá jẹ́ pé òfin mi là ń lò níbi tí mùsùlùmí pọ̀ tó ní nàìjíríà ń bí nàìjíríà ń bí òǹkà fi hàn ipò ní orílẹ̀-èdè tó tóbi jù tọ́jú táwọn mùsùlùmí láfíríkà ibi tí mùsùlùmí ti pọ̀ jù láfíríkà nàìjíríà ni tọ́ tọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wò ó wọn ò lòfin ọlọ́run lórí wọn. constitution yìí náà gbogbo yín pariwo ẹ̀rù ń bà wá tẹ́ bá lọ kú lórí bẹ́ẹ̀ ó kú dẹ́sọ̀ fọlọ́ agbọ́dọ̀ gbìyànjú gbòò láti ní sẹ̀ríà kọ́dà kó sì pọ́ ọmọ lórí àwọn mùsùlùmí ara ẹ̀sìn ti wá lélẹ́yìn ẹ̀rù ń bà wá gbogbo ẹni tí ń kú tí ń kú nǹkan láì ń bà wá fún un torí inú tó wà lápọ̀lẹ̀ nu sẹ̀ríà ìsìn náà ní kí tẹ́ ẹ̀ bá lòfin ọlọ́ ẹ̀ gbìyànjú pípọ́ tẹ́ lílò tẹ́ bá kú bá wọn. ẹ kù sórí ìjà ìlíyà ó léwu gan inú ìlúkùn ilẹ̀ àlèlá ọlọ́ọ̀nìkan ló ní ìdájọ́ òun ló ní ká sọ àwa wá ní àwọn ọmọlẹ́gbẹ̀ẹ́ máa sòsò báyìí ní local government gan ní wọn wọn làwọn kan legislators láwọn councillor ní state náà nǹkan house of assembly bàbá mi bá oko òrèké ní dá kí gbogbo ará abúlé wọn tó tó wá lọ sójú wa ní house of assembly bàbá òrè kí ọba di pé ń sòfin àbẹ́ ìgbẹ́sẹ̀ bàbá sá ti mọ òyìnbó táàtàtà ọlọ́yìn náà ń sòfin òfin òfó kí náà yìí àlọ́ náà ló lò òun lọ́ba tó ní gbogbo òfin èèyàn ò lè jẹ́ legislator àti pé tí a sòfin ọlọ́run ló máa ń sòfin àwọn tó wá kó rí ẹ rí ẹ rí ẹ àwọn kan wà lábùjá nìyí wọn láwọn la sòfò òfin òfò kílẹ̀ yìí yorùbá yìí náà rí ọ̀làpá kọ́bọ̀ ọ̀làpá kọ́bọ̀ kálukú kan lọ display agbada ń bẹ̀ àwọn ibo àwọn wọ̀ọ́sọ kẹ̀kẹ́ báyìí kọjú kọjú akára ó tún débi làkúkú mọ́kàn sí omi ti lè mú pọ̀pá lọ́wọ́ bí olóyè ẹ wọn ti pè olóyè dẹmudẹmu lágbègbè wọn lọ kálukọ lọ ọmọ fagbọ hàn wọn á sọ pé àwọn èèyàn tí ò ju ẹ̀ta oró lọ tí wọn ṣòfin òkú tí ò nítumọ̀ wọn á ní wọn ń kó ìdá kan nínú mẹ́rin gbogbo ètò òṣùnà orílẹ̀-èdè ẹrí tí kálukọ náà ń sáré káwọn fẹ́ẹ́ tó lóṣèlú owó déyàn pàtàkì ẹ lọ wo ilé iṣẹ́ kọ́ fún alábùjá mi ọlọ níbi rẹrẹ ọ̀pọ̀lọpọ̀ ò tún gbé bẹ ọ ilé yọ ìyá wọn kò táwọn wà ga ju àwọn ilébi ilé ẹlẹ́wọ̀n yìí ọ̀sẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ọlẹ́yìn kan gba thirty eight million lóṣù àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ owó tó ẹgbẹ́ tẹ́lẹ̀ mi bá gbọ́ nọ́mbà rẹ̀ orí rẹ̀ ti fò lọ ẹ̀wà dúró tó tẹ́ yìí sára thirty eight kó tó di thirty eight million. lèèyàn kan gbà ẹ wá wà dúró wọn lóṣù bá wọn sì tún lé ní wọn wà sí ní ológójì ọjọ owó oṣù ó pé fáìn fáìn sẹwọn ogójì ti tó tún ká owó oṣù ó pé fáìn fáìn ẹ mà tó ìní lílà ike. láti òfin ọlọ́run òfin ọlọ́run gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí wa a gbọ́dọ̀ tẹ̀lé ìjọba gbọ́dọ̀ fún àwọn mùsùlùmí lẹ́tọ̀ọ́ wọn àwa la lófin tá a gbọ́dọ̀ tẹ̀lé torí ẹ mẹ́jọ akú lórí ìjà ìlíyà ẹlòmínà bá lófin káwọn náà máa ti tiwọn kí lọ́ọ́ kàn wọ́n kí lọ́ọ́ kàn wọ́n ẹsẹ̀ wa lè fi ti yín kó bẹ́ẹ̀ lómi ẹsẹ̀ lè fi ti yín kó bẹ́ẹ̀ lómi wọ́n yẹ sẹ́sẹ̀ pín kọ́ńtírì ní kọ́ńtírì pékin and in under that country àwọn eléyìí wọn máa lò òfin ọlọ́run lé wọn lò àwọn eléyìí wọn máa lò ìjọba wò wọn lé wọn lò kò sí wàhálà bẹ́ẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ́ yìí náà lẹ́sọ pé under constitution kálukú lè tẹ̀sí tọ́ba wò inú ẹ̀sìn tiwa sì ní ká tẹ̀lé òfin ọlọ́run nínú ìdájọ́ òfin alóde tẹ̀ ń fi lọ̀kùlọ̀ lọ wàá gbàdúrà wa Yorùbá yìí ẹ̀ ń fi lọ̀kùlọ̀ lọ wa pọ̀ ẹni kọ̀ yẹ kó wọn lò fún ọlọ́run lórí tiwa customary court yìí náà ni àbẹ́rẹ́ nǹkan customary court kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ yìí náà baálẹ̀ kìíní kan baálẹ̀ kìíní kan tó kó lẹ́kẹ̀ ọwọ́ kó sọ́ wọn kàn máa fi ra pé àìní àtàwọn bàbá wa bàbá wọn wá fi ẹ̀sìn ọlọ́run wọn wá fi wọlé ẹ wo sẹ̀rí àmẹ́ táǹsì gbọ́ ẹ̀rọ tó tọ́ màálù tí ò ní rú kọ́ ọlọ́ọ̀ni bá lé àránṣẹ́ pẹ̀lú mi ee màálù tó tó pẹ́bẹ́ èèyàn tíyàwó rẹ̀ wá fẹjọ́ sùn ó sì rojọ́ ilẹ̀ fún ọkùnrin tẹ́ ti àti mẹ́ta tí ò mójútó orí rẹ̀ ló kún abẹ́ bọ́ fà á. wọ́n là ń wá làáfíà fúnlé rẹ̀ wọ́n là ń fẹ́ kó o síra kó o fóònù ayé lálàáfíà àwọn à ń lágbájá tí lágbájá là ń ni a yọjú sí wọn nínú wa ẹgbọ́n kan bẹ wọ́n tá ń gbé yín rí àwọn bá ni ó pè ní ti ẹ ìgbà náà ni wọ́n á ràn mú oní gbogbo tí máa fẹ́ fún òun ní wá tó lójú ọba ti sófin kò tẹ́sẹ̀ fún ọba ti pé ọwọ́ àárín fún dání ẹ lọ gbé tìmọ́ ní fọ́sẹ̀ mẹ́ta pẹ̀lú sí àtẹ̀kára ó sì máa jẹba mẹ́wàá mẹ́wàá láàárọ̀ láàárọ̀ <laughs> ẹ ẹlòmí ò lè dárú ẹ̀wò lóṣù mọ́tò bẹ́ẹ̀ rí nǹkan ìdí táwọn gbé ni wọn kò fi ọlọ́run fún kankan tonti kó àgbẹ̀fà máa nàyàn fa ẹ̀gẹ́yàn lọ́wọ́ fa ambọ̀sibọ̀sì pápá yẹn pékin síbẹ̀síbẹ̀ wọn làwọn fẹ́ sẹ́rí àyà. ẹ rí i pé mùsùlùmí gan-an ni wàá lò ó dé bá kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ní ọ̀lọ́ àní màálé màálé mùgá tẹ́tẹ́ màálé mùlé kí ó. ńgbà tó fẹ́ ó ní ìyàwó o ọwọ abẹ kọ ìyàwó ọwọ alọ gba pépà wa ní kóòtù kọkọkọkọ ìgbà tí ìyàwó wa gbé wa ṣẹlẹ̀ à ìyàwó náà bá ní ó yà mí lẹ́nu fún wa àwọn ọmọ alẹ mọ ọwọ alọ gba wí wa kóòtù kóòtù kọkọkọkọ mo jẹ bó wọn ṣe fi ṣẹlẹ̀ àdó ti gbà wí ẹ ọwọ alẹ kẹfẹ kò kẹ lẹrin kẹ ẹ kẹfẹ kẹkẹ wọn náà kúrò ló ti á ṣe torí kò ti mọ̀ pé tó ń bá gbé wá sórí àmì ẹ̀ máa bẹ̀rù ni pé kò wọ́n mọ̀ kọ̀ àmọ́ mi tí mo ti ní bẹ̀rù tó wọ́n kàn jáwé sí ìwé búrẹ́dì mo ní ìwé búrẹ́dì yẹn subhanallah mùsùlùmí gangan fúnra rẹ̀ kọ́ fẹ́rẹ̀ islam àwọn gan fẹ́ràn àwọn gan lọ tẹ́sí islam gan lákọ̀ọ́kọ́ ìdí nìyí tó fi jẹ́ pé inal hukmu illa lillah ọlọ́wọ́n máa ló ní òfin ọ̀ ló ìdájọ́ kò sí fẹ́ nìkan àpọ̀lọ́ síbẹ̀ ló ti jẹ́ pé uncomparable náà lè fi ilẹ̀ haúsá wílẹ̀ yorùbá yìí rárá rárá rárá bí ìlú bá jẹ́ abúlé kó tó yẹ pé òjúlé mẹ́wàá lọ mbẹ ẹ sì rí sẹ̀rí akọ̀tù mbẹ nílẹ̀ haúsá customary court náà lè wà lẹ́gbẹ̀ẹ́ kan nítorí bá kálukú kọ́ ọmọ lọ àmọ́ ẹ̀rí sẹ̀rí àmì nàìjíríà yìí kan náà mọ̀ ní kí ló dé tó fi jẹ́ pé omi oríṣi méjì ni wọ́n ń fún wa mọ̀ wọ́n ń fún àwọn kan ní òkè ọya lómi oríṣi kan mu sísàlẹ̀ ńkọ́ ọ̀tọ̀ lè dán fún àwọn sísítẹ́ẹ̀mù oríṣiríṣi kọ́ńtìrì ẹ̀yọ̀ kan ẹ̀sìn ní keep Nigeria wà ìjọba ti fẹ́ yàn wá jẹ bàtà àwọn fẹ́ gbẹ̀tọ́ wa ẹ̀ní àwọn ẹ̀ní fún wa ń ṣẹ̀rí à ó gbọ́n àwọn gómìnà gómìnà stéètì kọ̀ọ̀kan lọ́yẹ̀ kó fún wa eléyìí ò nídìí federal government àwọn lọ́yẹ kó fún alẹ́ tọ́ yẹn nígbà táwọn náà bá dúró déédéé ńkọ́ ìlẹ́yìn onídìí pẹ́ lọ́dọ̀ federal government kan ẹbí state ló ń dá customary court lẹ̀ ló ń dá magistrate court lẹ̀ ló ń dá federal magistrate lẹ̀ àwọn ní ìsẹ̀yìn náà lẹ́dàá jẹ̀rí court lẹ̀ kò dín kankan lọ lẹ́nìkan bá pariwo kó náà dájú bíbélì lẹ̀ kí náà bẹ́ẹ̀ kí ní kí ní kí ní sọ́wọ́n ní ni ẹ̀bí rọ́lá ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń inil hukmu illa lillah ọlọ́wọ́ bá nìkan ló ní ìdájọ́ ẹ ti dá gbogbo tí ò wúlò wò ọdún púpọ̀ ẹ dá ti ọlọ́run náà wò kẹrì o kálukó gbẹrù rẹ kalẹ̀ wọn bí ẹnìkan dájú o ọwọ́ ọwọ́ mọ pàtàkì la tí wọn rẹ tí bọ lẹ rẹ o tọwọ ló di tó di kùkù débi ẹni tó fẹ́ já bọksì. ẹ bá ti wá fẹ̀lẹ̀ kan tó fi bẹ̀ tani ó ti dalẹ̀ mọ́ aláàbò àwọn òṣìṣẹ́ máa tù bọ́ọ̀lù tòkòtò kú bọ́ọ̀lù wọn ẹ̀kú gbogbo gbà àwọn sọlámù sọlá àní sọlámù máa ló bọ́wá parọ́ rẹ̀ ó ní accident kan ní àjẹpọ̀ accident pọ̀ ó sì rọra rẹ ọwọ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kú rẹ̀ ẹ̀ka accident ọgbọ́n ni ẹ̀ lẹ́yìn náà ọlọ́run ní kó gbé ọwọ́ rẹ̀ kọ̀rọ̀ agbárí láti dùn máa bá pé ẹ̀yin ẹ̀yà má ti lọ ìran bẹ́ẹ̀ dáhùn fẹ́ kẹ́ wò ó gbogbo ti rí ọwọ́ rẹ̀ òsì gbọ́dọ̀ mú ní gbogbo tuntun ọba sọ́kùn ó tó kọ́dà gan nínú òfin jẹrẹ wọn níbi ká tó gbé gbogbo náà kaná kó gbóná náà náà fẹ́ gbé bọ̀ kẹ́jọ lè dúró yọ gbà torí de eléyìí báyìí tó gbogbo olùkọ́ba ẹ̀rí padà àbíà ẹnìkan ọ̀dàgbàjò fún lọ lágbègbè fún ṣẹlẹ̀ kò sì sí immunity bọ́dà ìgbà sọ pé immunity àwọn amú òní mú òní rí gbogbo wọn kà ń lẹ̀ òfin ọlọ́ọ̀sẹ̀ wà nù. ńgbà tẹnìkan gbé aliyu wájúwájú adájọ́ aliyu ni khalifa gbogbo olú islam eze gomina gómìnà lásán rondo ló ń ṣèjọba gbogbo olú islam ó ju kọ́ńtìrì kan lọ kọ́ńtìrì tó ju mẹ́wàá tó ju gún lọ ní lónìí ẹnìkan náà mẹ̀kúnnù kò tún ṣe mùsùlùmí fa ó pè lẹ́jọ́ wájú adájọ́ táàlì ìjẹ́kùn rẹ̀ lọ́yìn á jókòó jọ jókòó dọ́gba. ìgbà táwọn tó wọn sọ pé wọn dání lónìí tó sọlẹ sàlàyé tó lóun èso mùsùlùmí tọba tí wọn fẹ́ bá àdé sọ̀rọ̀ pé baba hasan kí ni ọsẹlẹ fún baba báwo sóhun lọmọ tó fi lè pè ń bàbá ìgbà ajẹkùnrin náà sọ pé baba alágbádá ọ sọ pé àlè gbọlọbọ tiẹ sórí tí náà di tèmi o ṣé ọmọ ga o kò sí mọnẹtì wọn ti tún dájọ. wọ́n tún ní onísìn lọ́jà rí ó ti gbogbo ń dá máa ń lò láti fi gbáre sálárì jẹ́bi fẹ́lẹ́bi ọ̀dọ̀ lọ́pọ̀ òní nǹkan ogun yìí báyìí ogun yìí báyìí lóní sọ pé mi bá ọwọ ẹni tí ń bá dùn lọ́wọ́ rẹ fún nù tí ń pé ó ọwọ́ á ní ọ̀lẹ́ni tó lè jẹ́rìí fún àkọ́mọ rẹ̀ alhassan ọmọ kí ni ọba tó ta ni ọba tó gbè bàbá rẹ̀ náà ni ó gbè fún wọn ní rárá wẹ́lẹ́rì mi wá èmi ọ̀lẹ́nu mi tó lè jẹ́rìí fún mi jọmọ yìí lọ adékú tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ ìwọ ni kọ́ máa mú kíní lọ. ó sì wá rí i pé ah, òfin máa lágbára pọ̀ ẹni tó yàn ọ́ ṣiṣẹ́ àbẹ́ẹ̀gẹ́sì ẹ̀ ni wọ́n tún wá ń tún lọ dá lẹ́bi lórí tó ṣe kó ngangan lónìí ọkàn jẹ́ pé bó ṣe rìn kò dìde ńgbà àgbègbè àtọ́gba islam ẹ̀sìn tẹ̀ ń ṣe ibà ó ti ga jù tọ́tọ́rí àwọn ní ní Kenya àwọn adájọ́ wọ́n dájọ́ pé olórí wọn òhóró kọ̀ wọlé ìbò wípé ìbò tó gbé wọlé ìbò yẹn ó ní mọ̀gòmọ́gò nú gbogbo àwọn ohun èrò yìí nìyí wọn sọ pé for the first time in Africa ìrọlá ìrọlá ẹ̀ bá ti máa tí o bá ní ma gbogbo rọ́ọ̀nù ọ̀mà tí ọlójú irọ́ lásán tí ọjà máa tó kéèké ní ìbò òfò ìbò òfò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọn ẹnìkan sọ pé ah, ẹni tó yàn sísẹ́ tó tún dá lẹ́bi ọ́ áfíríkà ti da ẹ̀ẹ́dẹ́yìn rájà kọ̀ọ̀kan ẹ̀yìn ẹ̀ka kọ̀ọ̀kan ẹwo ẹwo tí a lè rí báyìí ẹ torí ẹ̀jẹ̀mọ́ ọlọ́wọ́n bá nìkan ló ní ìdájọ́ ló gbogbo constitution náà ń kọ yẹn kò ní ìtumọ̀ kán lábẹ́ òfin ọlọ́run èsì sùn lẹ́ẹ̀mà tẹ̀lé o tọ́lọ̀ ń sọ táwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ bá àrùsọ náà sọ lẹ́ẹ̀mà tẹ̀lé àti tẹ̀bà fẹ́ wà lẹ́nu àti tẹ̀bà fẹ́ wà lẹ́nu ara ewu tó wà ní tẹ̀lọ́kọ́sẹ̀ lọ́ọ̀yà mi nàgẹ́tẹ̀ lọ́yà ní ìsìn Nigerian constitution náà lẹ́ẹ̀ máa fún tí gbogbo ẹnu yẹn ọmọ ọhún ṣe under the constitution section three chapter four àwọn ẹ̀kọ́ nìjẹ́ lọ débìlì ayé tó yẹ tó kan sórí bí kẹ̀kẹ́ so tó ń sọ pé ẹ sẹ́tí wọ́n ṣe tẹ́kí tẹ́kí gbogbo constitution náà ju pẹ́ńpẹ́ báyìí pẹ́ńpẹ́ báyìí lábẹ́ òfin ọlọ ẹni lùkùmù ìlà kò burúkú o ti lọ kọ́ lọ́ọ̀yà àmọ́ burúkú kò fi ṣiṣẹ́ ọ̀gẹ́gẹ́ tẹ̀ tọba ti jáde ọkàn lọ wá sẹ́ ti tà yàrá pé tẹ́lẹ̀ náà nàìjíríà wa yìí ṣe ń dẹ́kọ́ náà lẹ́ padà sí i ilé dẹ́kọ́ náà padà sí i àìmọye ọmọ tó ń pẹ́ education lọ́dọ̀ sí sùkúù tí ń bá wọn mójútó warehouse abẹ́ẹ̀kọ́ and you said that Nigeria is who you know not what you know wọ́n ti mẹ́ nìkan ó lè jẹ́ ministry of agriculture ló ti ṣiṣẹ́ kẹ́yìn láyé rẹ̀ tó ti jẹ́ pé lọ́ọ̀lọ́lọ́kọ́ dání lọ́ọ̀ ní wọ́n fẹ́ fi ti wọ́n ní kó máa mójútó mulching máa já koríko kó lára tí wọ́n gbìn bẹ́ẹ̀ ibi tí sí ni torí ẹ̀ eléyìí ìjọba inú ìṣọkùnmù ìlà rẹ wàláì nàìjíríà ó ti dáa púpọ̀ jù táwọn ẹni tí ń ṣèjọba bá mọ islam tó fún islam lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn náà ó sì rọ́wọ́ rọrí nígbà tí wọ́n bá púpọ̀ láyé ẹ rí i pé nàìjíríà yìí inú ìjàmbá tó ṣe wá ní islam mùsùlùmí wọ́n ṣèjọba rẹ̀ pọ̀ jù àwọn náà ti jàmbá islam pọ̀ jù wọn mọ kankan tí ń jẹ́ islam. Haúsá kan àti Haúsá kan wọn ò máa ń jẹ́jẹ́ Islam lọ́wọ́. mo rò pé yé wa ṣébí àyìnbá títí tó ní ebi ìsinmi sátì sọ́ńdè náà lẹ́yìn sáwọn alẹ́lá wọ́n rìflẹ́kìtì kìíní ebó ti yé kálukú wa náà ṣébí àyìnbá wọn ti pín tiwa kí lọ́wọ́ àfẹ́ kírọ́ọ̀sì yìí náà ni kírọ́ọ̀sì ni wọ́n ń lò plọ́ọ̀sì wọn plọ́ọ̀sì báwo ṣé plọ́ọ̀sì wọn kò náà ẹ̀yin awo tí wọ́n yà sára ọ̀sẹ̀ kẹ wá wo tí wọ́n yà sára àwọn ikọ̀ kan tí máa lọ tọ́jú àwọn èèyàn tí àrélu àbájálù bá dé bá kí ló ń pè wọ́n red word ṣé red cross ni àbí red cross bó wọn ti wá ya tiwọn àti bó wọn ti yàtọ̀ síbi tù ṣé yàtọ̀ wà wọn pe red cross ó ti pé bíi plus wọn yà àmọ́ red cross náà nítorí wọ́n mọ táwọn míì wọ́n fi ń rìkà sí sọ́ọ̀tì náà. nítorí ẹni tí ò lẹ́yìn ọ̀wà súndà wọ́n jí yín láti jọ ìyá jí ó ti àti àmọ̀lẹ́ lómi ò wọn ò fura máa ń sà wọn. torí pé tó ti lọ nàìjíríà ò yí padà bóyìn bó ṣe fílẹ̀ náà lọ́wọ́ bóyìn bó ṣe náà lọ́wọ́. ṣe fi jẹ́ ní ìsinyìí sọ pé náà nàìjíríà wọ́n ní nísìnyí wọn ní bàbá ìgbà tí ń so yín ọlọgbà abẹrẹ wọn bá gba abẹrẹ fún ọ títí la yorùbá ni ẹbọ sọkòtò bàbá a títí kí n bọ sọkòtò àbí ńlá ọkùnrin wà lórí gbẹ ní kíni ẹbọ sọkòtò àbí ńlá àìmọ̀ ẹjẹ ti bọ sọkòtò fún abẹ́rẹ́ ti bọ ìsìlámù náà wà á dá àbófin náà ni ọ̀gbádùn bàbá nọ́ọ̀sì ẹ sísá dání bàbá ni madame ẹ bọ́ sókò bọ́sẹ̀ sẹ́nu tó lè adágbé ìsìláàmù kọ ìsìláàmù ńgbà ẹbí ma wọ́n ní àwọn fẹ́ kọ́ ọjọ́ òbí fún yín ẹ wá ní sọ kí lórúkọ ọmọ wọn á ní kíníkà kíníkà Abubakar. ẹsọ ahmed abubakar ó kọ ìyàwó kọ náà ló kọ ìyàwó tó náà ni eh, wọn ti gbẹjú ẹríyá ah, kí abubakar ni wọn ni rárá o abubakar ló náà máa jẹ ọlọ́mọdé ẹ fẹ́ sọ́dọ̀ ìyàwó ẹ fẹ́ sọ́dọ̀ ọkọ rẹ wọn nínú yẹn kò ní gbogbo bí wọn ṣe wí lọkọ àìjẹbẹ fáwọn ẹgbẹ ọjọ́ bíi ọdún wọn fẹẹ fi ṣe gbáǹdà kwari. mo rò pé iye yìí lè ṣe bẹ́ẹ̀ ni gbogbo. torí ẹ̀yin ẹ̀yin náà lẹni ẹ àyípadà ọwọ́ yìí náà ni ó tún máa wáyé díẹ̀ díẹ̀ díẹ̀ lè fẹ́ ah, mùsùlùmí àwọn lè mùsùlùmí àwọn lè ṣe ní ọkọ ní ọkọ so torí ẹ àwọn nǹkan yẹn òye ká máa gbèlú wa bí àlejò ká máa ti bí àjòjì lórílẹ̀‐èdè wa àwọn kan mọ̀ á yí wa báwọn ti fẹ́ nítorí bá fẹ́ náà ní ọ̀padà fẹ́ ọlọ́mọdé ọlọ́mọdé tí o bá ti wọ ẹ̀wù rẹ o ti wọ ẹ̀wù wọ́n ti pè ọwọ́ àwọn ọmọ àtọ̀n local man local man báwo níbo ni wọ́n ti jábọ́ tí wọ́n ò fi lóko àbí òye wa ti wọ àyíjọ wọn lójú àbí bẹ́ẹ̀ ti káká tíkẹ́ẹ̀tì kúkú kẹ́ wá fokùn sọ́rùn bíi dáàtì eléyìí ní máa ń jọ wọ́n lójú tó torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá fi lè ta ara rẹ̀ lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n tẹ bá sì gbẹ́sìn yìí tà lọ́pọ̀ ẹ̀ lè ríra lọ́wọ́n ẹ̀sìn yóò ṣe fi ṣeré o lẹ́yìn náà ń gbà mí ẹ̀rí pé wá solution àwọn wá solution ẹ̀rí ká bá àwọn àdá sùkúlẹ̀ àdọ́sítù lẹ̀ nǹkan mélòó la lè dá lẹ̀

they are all Nigerians tó wa wá bíkíbi láyé nìyẹn Nàìjíríà yìí ìgbà tó òyìnbó lọ kọ lọ ó fa àwọn ọmọ ó fi ìrùdí re wà lẹ ìrùdí rẹ̀ ní músẹ rẹ̀ sí ah, òyìnbó náà lè ṣe jù báyìí lọ àní mo sọ fún yín England tó nírùngbà tí wàá ti á jẹ ẹni tí wọ́n tà fún tẹni tó tà lọ tí wàá ti á jẹ ti wọnú gbogbo nǹkan yẹn jù. nbọdé bẹ lakọọlẹ ìdánù sẹ sọjà pé má nìyẹn àmọ́ láti fi hàn yín pé gbogbo anti islam anti islam anti islam náà bí àwọn ọ̀fẹ́ islam àwọn ọ̀fẹ́ islam tó ń torí délé agbọ́dọ̀ kíyèsí agbọ́dọ̀ dé kí wọ́n sọ àgbàlejò ń lù wá a lórílẹ̀ mi ìdáfẹ́ lọ ẹ̀sìn wọn ẹ̀sìn islam àwọn òsè ẹ wọn àgbẹ tẹwà nìkan mùsùlùmí ni títí ẹfẹ lé síbá àwọn yòókù à àwọn ọlọ́bẹ̀ yìí yọ̀nù àwọn ọmọ islam ó kọ lásán wọn fi ń jẹ mùsùlùmí tó a gbọ́dọ̀ tẹ̀lé sin wa ẹ̀sìn ọlọ. inal hukmu illa lillah alayhi tawakkalt bàbá ní ọlọ́ọ̀ni mo bá dúró ẹ̀hìn bàbá ọ̀sọ́kọ́ ọlọ́ọ̀ni mo bá dúró kọ́ adókò tẹ́tẹ́rẹ́ o nínú ọlọ́ọ̀ni mo bá dúró òun náà ní pé àfikẹ́ ẹ̀fọ́ náà búra fún mi kẹ́ ẹ̀dọ́mọ yìí padà nínú ọlọ́run ni mo bá dúró onáà ní kí ẹ gba ẹ̀kún kan náà wọlé ẹ rí i pé bí bọ́lọ̀ ń dúró kò ẹ má gbìyànjú mọ bọ́lọ̀ ń dúró ebi ń pa mí lọ jẹun náà ń wá bọ́lọ̀ ń dúró ń jẹun mọ bọ́lọ̀ ń ebi tí so Islam ni pé ẹ gbìyànjú tí ọba yẹ wá bọ́lọ̀ ọba dúró náà tọ́ àlejò tẹ̀wọ̀tẹ́l gbogbo aná bùkátà láti bọ́lọ̀ ń dúró jàmọ́ bá bọ́lọ̀ ń dúró ọ̀dà gbà kodoro bí bá gbà kodoro yẹ yín ìdínú tí ìdínú gan ni kájú ọgbà bí ìṣètúnṣe yóò sì kú yóò kú torí ọlọ́run ọba tó mú wa òun náà lọ lágbára láti mú yọ ṣùgbọ́n lọ́wọ́ ọba níbi ṣe máa ṣe àlámàrí ẹ̀dá níṣẹ́ ọlọ́run kọ́ gbádùn àwọn yóò sún yẹn tí àsìkò tó lọ ń kọ́ ó yóò kú ọba títù wà lágbèrè fún ẹ̀yẹ sáà máa bẹ lọ ẹ má tún sọ̀rọ̀ ìdínú ẹ máa bẹ lọ aláàánú lọ́lọ́ ọlọ́run ọba padà bá yín mú kúrò náà lọ́nà tínú yóò dùn torí pọ́lọ́run gbogbo ẹ̀sìn tẹ̀sí ẹ̀ ní ṣe àdáwò ló ṣe wọn fa tọ̀pọ̀lọpọ̀ ń fi ń di lóru àdáwò ló ṣe ọmọ èèyàn tí fi ń bẹ náà fa àdáwò ló ṣe ẹlòmíì tí fi wọn mọ́tíláṣí kò ló ń fẹ́ sin náà ẹtú dá dá mọ́tíláṣí wò lẹ́nu rẹ̀ tábìlì àwọn bá ti kó ọlọ́ọ̀rì kókò ní wà mọ́ àìmọ́ ya ti rí níbi ìbá àti rí àléèyàn ti torí pé wọ́n gbàtà ibi tí wọ́n wà lọ́wọ́ rẹ̀ wọ́n abẹ́rẹ́ tí wọ́n ibi tí máa dúró wá dùn yẹn ó sì pẹ́ díẹ̀ ní ọba wa mọ́ ẹnìkan wá ń sọ fún mi bí i lágbájá táwọn ò rí máa mọ́sálásí àwọn máa bí léèrè ń jòlè mo níbẹ̀ ni wọ́n ń júwèé rẹ̀ fún mo ní mo dà mọ́ bàbá tí wọ́n táyé sí wọ́n níbẹ̀ wọ́n lọ sọ pé ìdí tó gbọmọgbọmọ ń fi pọ̀ mọ́sálásí ń gbà wọ́n gbàtà ìdí tí ò ní o sì máa bẹ lọ́ọ̀ pé kó tún fún ọ lómi o ti rí mi mùsùlùmí ẹwọ́rú láìpẹ́ rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń gbà mí bóyá nítorí kó ti kọ àkọọ́lẹ̀ pé yọ wà lìjánà yọ wà bí àdáhùn burúkú yẹn bá yọ wọn àṣìná yọ wọn àṣìná kò ní sẹ́lọ̀ mọ́ ọlọ́run wa pa láàrin nítorí kó ti kọ àkọọ́lẹ̀ pé yọ wà lìjánà ìrẹ́ ló ti dẹ́gbẹ́ta náà bá ti wá inú kan jùlọ lọ́ọ̀dà wa lè ṣe sùúrù kọ́nà àdúrà àdáyé o ẹlòmíì ò ní iye tó lè ṣe o lọ́wọ́ ti bá ijọ́ méjì mẹ́ta kan kò ráyè padà pé ẹ dákun fẹ́ ẹ̀ máa ń téèyàn lè ṣe pé báyà ọ̀kan wà fẹ́ gbé express ti wà tọ́lọ́run ọba yìí ń pẹ́ pọ̀ subhanallah alazim èdè nù tó fi pé ńgbà míì ẹ̀yin lè máa wò pé tàn bó lọ́lọ́dún á ti ti ń dáadáa ló fún kálukú ó ní tọ́lọ́run ọba gbà lérò pẹ̀lú kálukú màmí ìtọ́ bá dínà fún ẹ tó bá lọ pọ̀ lọ́wọ́ rẹ ọ̀dọ̀ta rẹ ni o. wọ́lọ́wọ́ bá sọ́kọ́ lọ́hùn rizq li'ibadihi labaghaw fil ard. ọlọ́run tó ń bá sínú àrísìkí fáwọn èèyàn ní gbogbo aládàlágbèrè àdísì náà mọ́. bẹ́ẹ̀ náà rí iná lè dáná la yàtọ̀fà ọ̀rọ̀ ọ̀hún sábà. èèyàn alágbèrè lọ́mọ báwa lọ ń bá sọ̀rọ̀ bá mo wó lẹ rẹ́yìn náà ebi wọ nìkan ni lẹ́nu ẹ ẹ̀pàlẹ̀ rẹ̀ máa bí ẹ̀pàtọ́ dànù so tíyẹn bá ti lú àtẹ̀ńtọ́lọ̀ bá tà mí torí ẹ̀ ló ti jẹ́ pé pábọ́lọ̀ ọba dúró jẹ mọ́ wàhálà iye fẹ́lẹ́ ẹjọ́ tẹ̀lé ìmọ̀tẹ́wọ́ kiri ọlọ́run gan-an ló kí àwọn alágbẹ̀kẹ̀lé kan gbẹ̀kẹ̀lé ọlọ́ọ̀lá ẹ̀ka gbẹ́kẹ̀lé tá a lẹ́ni náà ẹ̀dá pọ̀ mẹ́nìkan wá tá a lè gbẹ́kẹ̀lé nínú àwọn èèyàn yìí báyìí kò sí ẹni náà tó gbẹ́kẹ̀lé tó bá sọ́lọ̀ yóò jọ ń tàn máa nàní. ẹ̀mọ́ yìí èèyàn tó sọ pé ọ̀lọ́ ọlọ́la ni o mẹ́jọ yìí aago mẹ́jọ ni o ntí mo ní máa fún ẹ̀yìn aago mẹ́jọ ni o. ẹ bá dé ìwẹ̀lẹ̀ aago mẹ́jọ wọn bá ló ti kú. <laughs> kò tí ẹ ti kú ọba ni ẹ gbọ́dọ̀ sílẹ̀ kò kọ́dà mẹgáàdì ó tún sọ fún wọn ní ká má sílẹ̀ kù fún wọn. kí ló dé àwọn ní wọn lágọ́ mẹ́jọ wọn ní dáhùn láwọn fún àwọn òfin ọmọ tó bá ti bẹ̀rẹ̀ kó sí i. ọ̀tá àbí ọ̀tá ọmọ lọ́wọ́ bẹ lẹ́dàá ní ìjà yẹn tẹ̀ mọ́. ìdí ni kó náà fi tìka ń gbà mí olùsí ní gbogbo wa ọmọ aláìní ó lè rò pé adúrú tó ń fún ọ yìí tó ń bá fún ọ tètò náà bọ̀ kò wá máa hán tí ó sọ yóò bá sọ pé sọ fún pé dá láti fún àní fún wa nítorí pé ẹ̀yin náà ti mọ ẹbí gbogbo wa náà lè wọ́n bá sọ pé ẹnìkan ní ìsìta wa ti parí sọ láti lọ ìṣá ẹ̀rì ẹ̀fún ní owó tó bá gbẹ́ bá fún un nítorí yẹ náà ní kíkẹ́ fún ní ìsìn ẹ má parí sọ láti lọ ìṣá kò sí kò sábúrú mbẹ́nu kẹ́ ẹ̀bùn mọ́tíláṣí ẹ̀bùn tá a bá parí sọ láti lè ṣá tẹ ẹ bá rò pé one thousand lẹ́fọ̀ pẹ̀lú ògbó ọlọ́run tá a bá láti lè ṣá ó lè di two fifty pé one thousand dá kí ló ṣe sí mi lápò orí sọ láti náà lẹ́sìn máa calculate kí ló ṣe sí mi lápò ìwọ̀n àgbẹ̀ ṣé oògùn ló fi bá ń sọ̀rọ̀ ọlọ́mọdé five hundred ní ngbọ̀ tẹ́fà ìsálámà ẹ̀sẹ̀ five hundred lọ́nà two fifty tọ́ba pẹ́ ti yóò ju ọdún owó rọrùn rí tẹ bá tó fún tẹ tó mọ sójú ẹ pé sọfà dúró ní àríwá ẹ wá lọ owó tí mo fọn dé wò mo fẹ́ pààrọ̀ rẹ̀ gbogbo ẹ bá ti dàgbà gbogbo máa lọ darí aláìgbọ́n aláìgbọ́n bọlọ ti ṣe dọmi yẹn àmọ́ lọ Ẹlẹ́dàá wa kí ni tẹ ẹ ní tí ìsọlọ ló fún yín ẹ dàpọ̀ ẹ mú wa tẹ mọ nǹkan kan tẹ ẹ tí ìsọlọ ló fún yín. Ah wọ́n má bí kún mi ní àmẹ́tẹ́ kàmí nà wá gbogbo dẹ́ra sẹ́tẹ́ bá rí lọ́dọ̀ yìí ọ̀dọ̀ ọlọ́run ti wá torí rẹ̀ ọlọ́run yẹn máa ń gbẹ́kẹ̀lé ẹnìkan fẹ́ pọ̀ ọjà àtọ́ bá tókò dúró dènù àti kò gbẹ́kẹ̀ lọ́lọ́ wọ́n lọ sí ẹ̀ẹ́dínníkan àpò kanú mọ́tò rẹ̀ tó fò ká sínú àti kò bọ́lọ̀ dúró nù ẹ má jẹ ọ̀dọ́ bẹ́ẹ̀ nàngi ẹ nàngi tó ṣubú lọ mú òkà náà àlùwò àrí àwa ti lù ọwọ́ náà kó o tó tù wá wò tọ́ba sì lọ mú òkà náà tí ó mú ọlọ́wọ́n bó fún yín ní agbára tẹ́ẹ̀fì lùwọ́ ẹ nàngi tí wọn bá ti rọwọ́ fi kàn yín sẹ́wọ̀n kó ní òwò ẹ lùtí ọ̀tẹ̀ ojú ti òkà tó ṣubú dẹni tó ń dẹni tó fi sọ́wọ́ àìgbẹ́kẹ̀ lọ́lọ́ ni ẹ bá gbẹ́kẹ̀ lọ́lọ́ kí lọ fẹ́ bò kájú kí lọ fẹ́ fi gbogbo ẹja fi kọ́lé kẹ tó wọlé sí ìwé ọlọ́ọ̀lẹ́ lẹ gbẹ́kẹ̀ ilé Yorùbá wo wa la wọ̀ láyé ìta àtòrí gbà kọ̀ọ̀kan ká tó wọlé bẹ̀rẹ̀ láti lè fámìlì yìí títí dé lè tiẹ̀ náà àbẹ́rẹ́ rí nǹkan mọ́ tó o bá lẹ̀ ọmọ kan lọ sáwá bí mi nírọ̀lẹ́ tó ní òun sáwá láti lu àwọn torí bàbá òun ní wọn gbọ́dọ̀ fún wọlé nítorí wọn ni wọn lálàá burúkú kan sọ bàbá rẹ wá ń pé òun sìn gbẹrẹ yìí wọn sì tún gbẹ bukalẹ wọn jẹ so ìgbà náà ni àlá burúkú òbí ní tẹ lórí rẹ wọn bá ní à nínú súnà bẹ́ẹ̀ bá lálàá gbé èyí tí ẹ sọ ìbàdàn ti bẹ́ẹ̀ lálàá abú ni ìdí àti bẹ́ẹ̀ kó bá mi bá mi. gbogbo ẹrẹ tí a jẹ́ kíní ti jẹ́ bàbá bá ní lọ́wọ́ bá ti ní gbà ká sí gbẹ́rẹ́ ìfọ̀ bàbá bá náà pa bí rọ́ ni o bí bá fẹ́ rú ọmọ nu ọ̀pá bí rọ́ ọmọ ti gbọ́n àwọn ọmọ gbọ́n bàjẹ́ nì tó bàbá bá ní kó fi lélẹ̀ pé ọmọ wa ta wa dùn wọn á ní ìwọ náà ṣe èsì fún òbú bàbá rẹ ṣe èsì ọ̀nà òbú òbú ló bá pe bàbá rẹ ọmọ wa ń bí o ó lọ ilé òǹlé a ó sì lè là tí bá lẹ wípé a ó sì lè là gan níbẹ̀ ni nígbà ṣe fáwọn òjò ó ní ó lẹ ẹgbẹ́ tí òun gbẹrẹ ẹtún kó o mọ ẹbú wa ó ní a ó lè là torí mi kẹ̀ lórí à ọmọ gan wò dá láyé yìí náà láì dé kò sórí ni eléyìí náà ilé ayé ti ṣe rí nu ọlọ́ọ̀ni ká gbẹ́kẹ̀lé ni ọlọ́ọ̀ni ká gbẹ́kẹ̀lé nítorí pé àǹfààní ẹ̀sìn wa ti pọ̀ jù àmọ́ àìmúlò rárá àìmúlò àwọn èèyàn bìlíìfù nínú rọ́ ju bí wọ́n ṣe bìlíìfù nínú òdodo lọ ẹ̀ ní sẹ́yìn kan bá tó ní wàhálà kan bọ̀ ká ní máa gbàdúrà bá yọ ọmọ ẹ̀yìn mu rẹ̀ imú gan lè máa dára rẹ̀ yìí bí wọ́n sọ pé Allahu Rabbi la sharika lah ó ti tó bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ tá a ti ná gbàrà tá a ti ná gbòòrò babaláwo ṣèjì alágbègbà olè ṣèjì gbogbo àwọn ọlọ́pẹ̀lẹ̀ wọ́n tẹ̀jì ọ̀hání aláwòrán fi ẹgbọ́rọ̀ fáwọn ó ní bá aláwòrán bí ẹ bàbá bàbá aláwòrán bí wọ́n tún sọ lójú ní yorùbá lẹ́wọ̀ torí báwọn ọ̀fẹ́ tẹ̀lé tọ́lọ̀ yẹn ibẹ̀ lọ́nà àbáyọ sí wa torí ẹ̀ kí ló ń ti ọ́ láyé wọ́n sá sọ pé Allahu Rabbi àdéhùn yẹn sọ pé kẹ́ mi yẹ mẹ́ta ọwọ́ bó bá ti sọ̀ pẹ̀lú bọ́ọ̀lù sáà nígbà ẹja bọ́ọ̀lù wọn bá dúró jẹ́ tòtá bá bọ́lọ̀ ọba dúró ìlú ọwọ́ dayọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ tí ń bá afárá fínra yóò kó mẹ́ tọ́ ẹja dó báyìí á máa tẹ̀síwájú jọ̀nù ábẹ́ náà ọba ẹlẹ́dàá wa ó sì wá láǹfààní pẹ̀lú àti ìmálẹ̀ wa ó túbọ̀ sàlékún mà fún wa. kọ́ràn wa lọ láti máa fi ń dábàá àbá ti wà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك